الذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا فروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين بلغكم رسالات ربي آمين أعجبتم جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم وذكروا إذ جعلكم خلفاء بعد قوم نوح وزادكم في خلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين ولقد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها سميتموها أنتم آباؤكم ما نزل الله بها من سلطان فانتبهوا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nígbàtí a dúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ìgbàtí ó fún wa ní àǹfààní àti ìgbàláàyè láti lè túnmọ̀ tẹ̀síwájú ibi tí a bá tafsir wa dé lánàá ọbẹ̀ Ọlọ́run ọba títóbi rẹ̀ léyìí tí a ó tún máa gbówó ẹ̀wò lẹ́ni ọlọ́mọṣẹ́ àjẹ́ kó ṣe ẹni kọ̀ọ̀kan aláǹfààní. àmín ọlọ́run kó ṣe ní sábà bí ìmọ̀nà fún àwa tí a ń wí àti fún àwa tí a ń gbọ́ rahmatu arhamar rahimin. àmín bí tí a bá tafsir wa dé lánàá ọlọ́run ọba ọba adẹ́dàá wa ó ń ṣàlàyé fún wa àwọn ìran tí wọ́n ti wá sáyé ṣáájú tiwa ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n gbọ́ sáwọn anábì ọlọ́run lẹ́nu tí wọ́n sì tẹ̀lé àwọn anábì ọlọ́run tí wọ́n tẹ̀lé ti ọlọ́run pa wọ́n láṣẹ látọ̀gbà àwọn anábì ọlọ́run ṣùgbọ́n àwọn tó pọ̀ wọ́n kọ̀ tọ́lọ́run wọn ò tẹ̀lé àwọn anábì tọ́lọ́run rẹ̀ sí wọn ń ṣàlàyé àwọn wọ̀nyí fún wa ní alukur'an ibi tí ọ̀rọ̀ wọn padà kágun sí ọlọ́run sọ fún wa ní alukur'an kí ló lè máa jẹ́ ẹ̀kọ́ àti àríkọ́gbọ́n fọwọ́ tá wà láyé bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá ń yapa àṣẹ rẹ̀ yálà ó pa onítàn rẹ ni àbí kò tiẹ̀ tí ì parẹ́ onítàn sì ń bẹ lórílẹ̀ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. ẹ ti sọ̀rọ̀ nípa ntọ́lọ́wọ́n bá ṣe lálàyé nípa àwọn ìjọ ànábì náà bákan náà ìjọ áádú tọ́lọ́run ànábì hóòdù sí wọn ìjọ ànábì sọ̀rẹ̀ àwọn thamud bákan náà ìjọ anabi shuaib ìjọ anabi lò gbogbo àwọn ìlú wọ́n ti wá ṣáájú ọlọ́run sì ń bá wa sọ̀rọ̀ nípa n tí wọ́n ṣe àti bọ́lọ̀ wọn bá ṣe bí ní sí bákan náà ọlọ́run ọba ò tí mẹ́nu dúró lórí àwọn tí wọ́n ṣáájú tí wọ́n ò ṣe tọ́lọ́run nínú wọn náà ni Fir'aun tí ọlọ́run bá rán ànábì Musa sí gbogbo àwọn tá a ti ń sọ̀rọ̀ nípa wọn bí kọ́lọ́run ọba ó fi bí ìlàjì ojú ewé kan kò fi sọ̀rọ̀ wọn ẹni títí ẹ pọ̀ jù lọ́lọ́run fi ojú owó kan sọ̀rọ̀ wọn àmọ́ eléyìí tí a fẹ́ wọ agbami rẹ̀ yìí pẹ̀lú ògbó ọlọ́run tí a fi parí ìjọsí lọ́dún yìí ní òrùka lè parí ọ̀rọ̀ lẹ́rẹ̀ òun náà ni Musa àti Firaun ọlọ́run lo ọ̀pọ̀ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ Firaun àti anabi Musa alayhi salatu wa salam bí ẹni pé gbogbo àwọn tó ti ṣáájú ìwà ọ̀daràn tí ń bọ̀ lọ́wọ́ wọn kékeré ni lẹ́gbẹ̀ẹ́ ti fìrà ọ́ ọlọ́run bá fọ pé kánà áàlìyà mìíràn lè mọ̀sẹ̀fẹ̀ ọlọ́run pé kéèyàn ó ya kó yọ yàkúyà kó yọ onígbòraga tó fìrà ọ́ rẹ̀ lọ́fẹ̀ẹ́ mọ́sẹ̀ so látara àdéhùn ọ̀rọ̀ ti fìrà ọ́ àti Musa láfẹ́ wọ agbami ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run tó bá mi lójú ni pé àlè parí àlè jáde kúrò máa gbà mí táàbù parí tẹ̀sí ìlọ́dún kọ́lọ́n kó sọ wájú ọ̀mí bóyá látún lè parí ẹ̀ títí Ramadan ọdún tí ń bọ̀ tètè parí torí pé Fir'aun ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tó dáa gan ọlọ́run ní a fìràhánà ó jọ rẹ̀ lójú púpọ̀ ó sì ní gbọ̀nàgà sí ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run wa bínú sí fìràhánà ọlọ́run wa kọ́ máa bínú sí wa. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين أبرو تتما رولون أفي رولون وباسا كوكو كسوا níbi àbùkù ṣètọ́n kó sọ wá níbi àṣìlí àti àṣìgbọ́ orúkọ ọlọ́run ọba ní àbẹ̀rẹ̀ ọba tí ó kẹ ìlú aláyé ọba tí ó kúndùn tó bá ṣe tí ẹnìkan ní òkè ìjọ gbogbo alùkìyàmọ̀ abẹ́lọ́run ọba kò mọ́ ṣe kẹ ẹnìkọ̀ọ̀kan wa. ثم بعثنا من بعدهم موسى بآياتنا. ثم بعثنا من بعدهم موسى بآياتنا. فرعون وملئه فظلموا بها رمضان ثم ثم للتراخي ثم gbogbo àwọn tá a ti sọ nípa wọn tí wọ́n ti ṣáájú a ti sọ nípa ànábì Nuhu a ti sọ nípa ọdún a ọ̀rọ̀ nípa sọ́ọ̀lẹ̀ àbíṣàlù ọ̀rọ̀ níbi ṣùwáyé. bàbá àfihàn rẹ̀ bàbí mọ́sá bí àyàtìyà bí àyàtìyà. إلى فرعون وملئه فظلموا بها رهبا يتتي ọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kọ́tọ́ lọ ní àwọn tó ti wáyé ṣáájú tí ọ̀rọ̀ tí ì parí bàbá tí ìmọ̀ọ́mù gba ọ̀rọ̀ fìràhùn ọlọ́run ọba ní fìràhùn fún mọba àfihàn nígbà dé musa bí ara ti nà ilà fìràhùn wà mọ́lá ìhé ọlọ́run ní lẹ́yìn ìgbà tí a ti sọ fún yín àwọn tó ṣáájú náà àwọn tó kọjọ lọ lẹ́yìn ìgbà yẹn. bàáfínà bàbí ìlú sáàbì ayatina ìlà fúnra ọlọ́wà lọ́la ìlú lẹ́yìn ọ̀rẹ́ yìí ìyẹn ń túmọ̀ sí wípé ọlọ́run ọba sọ̀tàsọ̀tàn lọ́lọ́run bọ́lọ̀ bá ń sọ ìtàn ìtàn ọlọ́run agbọ́n kò ní í sí ìtakura wọn bẹ́ẹ̀ tá a bá ń fi ọkàn bá ọlọ́bọ́lọ́wọ́ bá ṣe ń sọ àwọn ìbéèrè kan bẹ tí wọ́n bá bi wá léèrè gan àwa ni ó lè dáhùn ẹ̀ a lè dáhùn wípé ànábì Nuhu ó ṣáájú Musa ànábì Ibrahim anabi lut ó ṣáájú musa anabi lut ó ṣáájú musa anabi shuaib alayhi salatu wa salam òun náà já nínú ọlọ́run ṣáájú musa lẹ́yìn tí wọ́n ọlọ́run tó gbé anabi musa dìde ọlọ́run ọba fún wọn bá fún wọn ní báàdìhí lẹ́yìn ìgbà tàwọn tó ti lọ yìí lóbi jẹ́ gbogbo gba ọlọ́run bẹ̀rẹ̀ sí ní máa gbà wọn anabi ọlọ́run dìde gbà wọn anabi ọlọ́run dìde tọ́lọ́run ti gbóhùn sáwọn èèyàn kan tẹ́gùn bá ti ti fẹ́ sílẹ̀ àwọn òbí ní ṣe tọ́lọ́wọ́n ọba mẹ́ ọlọ́run tún gbá níbi ọlọ́run tuntun ẹ̀ lọ sọ fún wọn látara àánú ọlọ́run lórí àwọn ẹ̀dá ọlọ́run ọba ní fún ọba afúnà mi gba àdé Musa. fún ọba afúnà mi gba àdé Musa. نبعثنا من بعد موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها la gbé ànábì Mùsá dìde bí ara tì mọ́ àwọn àmì ọlọ́run tó pọ̀ ó la fún Mùsá kí Fáráò kó lè gbà á lójijì ọlọ́run afúnláwọn sọ wa ni bí ara àti mọ́ ọ̀rọ̀ àwọn ọba àti ọ̀rọ̀ ọlọ́ọ̀ba afúnmúsá atúnfúnmúsá láwọn ṣe ìyanu tí gbogbo àwọn nǹkan yìí ń jẹ́rìí pípa náà bọ̀ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba ni Músá ṣe bí ara àti náà ilá Fir'aun ilá Fir'aun wa mala'ihi الله فضله بها ساس فرعون ولا وامي وملئه يوسف فرعون وكلامسي àtàwọn ẹgbẹ̀wá rẹ̀ àti àwọn asọ́mọgbé ẹ̀ àtàwọn tí wọ́n rí jẹ nínú ìbàjẹ́ fìràún àwọn ni mọ́là ẹ̀rí pé láti ìgbà lórílẹ̀-èdè yìí àwọn ọmọláwù wà àwọn ni wọ́n máa bẹ nídi kí nǹkan má da torí pé níbi kí nǹkan má da wọn làwọn ó ti máa jẹ gbogbo ayé ni wọ́n wà bẹ́ẹ̀ ọlọ́run ọba ní àwa rán anabi musa agbẹ́dìde lẹ́yìn ìgbà táwọn anabi ọlọ́run tí wọ́n ti ṣáájú ẹ̀ agbẹ́dìde pẹ̀lú àwọn àmì ọlọ́run èyí tó fojú hàn àwọn ṣe ẹ̀yà kó lọ bá fìràhùn àtàwọn tí fìràhùn kó sọ̀tẹ̀. ìlà fìràhùn lọ́wọ́ mẹ́lá ìfẹ́ ìfọ́fẹ́ làwọn òbí ha. ọlọ́run bá ní gbogbo àmì ọlọ́run ọba tánàbí Musa tó fi hàn Fìràún àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ fàbọ́lámù òbí ha fàbọ́lámù òbí ha Fìràún àti àwọn tí ń bẹ pẹ̀lú Fìràún wọ́n ṣàbòsí sí gbogbo àmì ọlọ́run ọba àti musa fi hàn wọ́n wọ́n ṣàbòsí kí ni ìtumọ̀ àbòsí àwọn náà mọ̀ lódodo ni ṣùgbọ́n wọ́n nírọ́ ni àbòsí nìyẹn kárí dodo kó fojú hàn báyìí ká ní kì í ṣe òdodo àbòsí ló ọlọ́run bá ní fàfẹ́lámù bí ha fàfẹ́lámù bí ha wọ́n ṣàbòsí òdodo tó fojú hàn sí wọn wọ́n rí pé tí Musa mú lọ́wọ́ àmì ọlọ́run ni wọ́n rí pé tí Musa mú lọ́wọ́ àmì pànẹ́bí ọlọ́run ni Musa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fàfẹ́lámù bí ha látara àgbéraga àti fẹ́ẹ́nú wọ́n kọ́ wọ́n ṣàbòsí wọn ò ṣòdodo lórí ẹ̀. fáńgòrò kẹfàkánà àpèbà tó lọ sí i. ọlọ́run bá ní ìwà mọ́bì wà wúwo wòye sí bọ́lọ́run ọba ṣe ṣe àtúbọ̀tán gbogbo àwọn ògbólọ́jẹ́. ara yìí ó jẹ́ kó yé wa wípé ọ̀gá alábòsí ó ní gbogbo ẹni tó ròdòdó tó pè nírọ́ bọ́wá nítorí àǹfààní tó ń rí tó ń bá ti lè gba òdodo lódodo àǹfààní òní wá mọ́ àbí nítorí yìí abákanlé kan tó ń rí tó ń bá ti lè gba òdodo lódodo òun ò ní rí ìyẹn mọ́ ọlọ́wọ́ bá ní sólùmù àbòsí ni bẹ́ẹ̀ sì ni iyì àpọ́nlé ẹ̀yẹ níbi tọ́lọ́wọ́ bá ló wà. من كان يريد العزة فلله العزة جميعا gbogbo ẹnikẹ́ni tó ń bá ń wáyì tó ń wẹ̀yẹ tó ń wà pọ́n lójú ọmọ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà ọlọ́run ọba ló nìyí òun ló là pọ́nlé òun ló ní lọ́dọ̀ gbogbo ẹni tí ń bá ń wáyì ló ń kánú lórí ẹ̀sà àtàfàlẹ́ la ẹ̀sà tó jẹ́ nìyà gbogbo tí ń jẹ́ iye ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà èyàn gbogbo wa sọ wípé tí ń bá ṣàfihàn òdodo kan ayé ò pọ́n mi lé mọ́ báyìí ọba tọ́lọ́run bá ti pọ́n nílé ọlọ́run yóò sọ ìfẹ́ rẹ sẹ́mi gbogbo àwọn èèyàn tó bá jẹ́ ní rí àwọn tí wọn ò fẹ́ràn ọ̀rọ̀ mọ́ àwọn yẹn náà ẹ̀mí wọn kulẹ̀ dọ̀tí tẹ́lẹ̀ àdéhùn tọ́lọ́mú bọ́lá ń bá nífẹ̀ẹ́ ẹrú kan yóò sọ fún Jibril ìní òhìnbó fúlàn ìní ọlọ́run mú nífẹ̀ẹ́ alábàdé ọmọ alábàdé àwọn Jibril mọ́ fẹ́ràn yóò tún dé ti gbogbo àwọn màláíkà pípé ọlọ́run ọba ti ń fẹ́ràn alábàdé ọmọ alábàdé gbogbo yìí ni ọmọ fẹ́ràn. ووضع له kọ̀bí ìwọ̀fìlà الأرض ọlọ́wọ́ هو fi yégbẹ̀ nìyẹn láàyè lórílẹ̀ gbogbo àwọn ẹ̀mí tó mọ́ wọ́n rí wọn ò rí wọn mọ́ nífẹ̀ẹ́ àdéhùn tọ́lọ́wọ́n bá ní nítorí pé dúró ti tọ́lọ́wọ́n ó sì gbà ti tọ́lọ́wọ́n látara àdé eléyìí fìràhùn ó rí wípé tó ń bá ní kó ń gba ti Mùsá ọ̀gá òbí méjì àṣé ẹnìkan tún lè mú nǹkan wá tí fìràánù òmù tẹ́lẹ̀ ǹjẹ́ nìkan tún lè sọ nǹkan tí ó tún tuntun létí yàtọ̀ sí ta tí ń gbọ́dọ̀ ní fìràánù ìgbéraga ó ṣe Mùsá ọmọ tó ṣe pàwọn aláàtọ ọmọ tó yẹ kó ń jẹ wa ló jẹ ọmọ tó yẹ kó mi wa ló mu ó wá gbé lónìí ó lànà bí Ọlọ́run láti bú níbo ló ti ń bọ̀ bàbá tiẹ̀ ìgbà kì í ṣe wọn náà lágbọ̀rọ̀ ọlọ́run bá ní tó má bá sinmi ní bá di musa. sọ́wọ́ bá fúnra mi bá di musa bí ayati náà ilá ẹ̀fẹ́ ọ̀nà wọ̀nà láìní ìfọ́nà lànà musa dìde kó lọ pẹ̀lú àwọn àbí ayati náà pẹ̀lú àwọn ọ̀sẹ̀ ìyanu tó fojú hàn àwọn àmì ọlọ́run kó lọ́ọ́ fi hàn fìràhùn wà mọ́lá ìhí àtàwọn asọ́mọgbé fìràhùn àtàwọn abẹ́lẹ́sìn káwọ́ ẹ̀ àtàwọn tí wọ́n rí jẹ níbi ìbàjẹ́ lọ́dọ̀ fìràhùn ọlọ́run ọba ní kí wọ́n sọ lọ fà ní ọlọ́run ọba kó fi hàn wọ́n kí wọ́n gbà tọ́lọ́run. wọ́n ṣàbòsí wọ́n rí dodo ńlẹ̀ wọ́n fà síbi rọ́ wọ́n rí dodo ńlẹ̀ wọ́n pè é nírọ́ ọlọ́ni wọ́n ṣàbùsí. báàbẹ̀rẹ̀ tó ìfàkàlẹ̀ àtìgbà tó lọ sí i. ọlọ́ni wa àmọ́bí wa wòye kíyèsí fáńgbó kíyèsí kẹfàkàlẹ̀ àtìgbà tó lọ sí i. bẹ́ẹ̀ la túbọ̀ tá àwọn òbí lọ kí ló kángun ọ̀rọ̀ wa máa kíyèsí tá a bá ti sọ bẹ́ẹ̀ náà ni ó sì ṣe máa rí gbogbo ẹni tó bá jóbi lẹ́jẹ́ àtúbọ̀tán ò ní dà ọlọ́run ọba mọ̀síwá ló gbilẹ̀ jẹ. mọ̀síwá lẹ́ni tó kọ́tọ́ lọ ọkọ́ ọ̀la musa wa Fir'aun. ọkọ́ ọ̀la musa wa Fir'aun. inni rasulun min rabbil alamin. ìgbà táwọn musa tó déwájú fìràhàn torí pé e, musa gbúdọ̀ kọ́kọ́ establish rẹ̀ irú èèyàn tó jẹ́ níwájú fìràhàn ọfẹ́ jí ó mọ̀ wípé ọ̀rọ̀ tó kọ́ ló ń wá sọ ìyẹn là kọ́kọ́ ó sì jẹ́ wàásì fún ìwọ̀n tó bá jẹ́ àfà wájú ẹnikẹ́ni tó bá wà ìjọba ni ìjẹ́ gọ́vnà ni ìjẹ́ pírẹsidẹ́ǹtì ní ẹni tó rí ó jẹ́ sọ fún pé àáfàá ni mí ní tí mo fẹ́ sọ fún ọ kì í sọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ tó wọ́n ní òsì bùkátà nǹkankan lọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọlọ́yin ọ ló fẹ́ ṣàlàyé fún bọ́ bá gbọ́ ó kù sọ́wọ́ ẹ̀ ní òsì gbà ìyẹn kù sọ́wọ́ ìwọ ti sọ tọ́lọ̀ ní kò sọ ṣùgbọ́n tí àáfà tí o bá ti fira rẹ̀ hàn bí àáfà lọ́dọ̀ àwọn ará ayé tó fira rẹ̀ wé ẹni tó ní pàrà hàn sí ti ń bẹ lọ́wọ́ olówó tó fira rẹ̀ wé ẹni tó ní pàrà hàn sí ti ń bẹ lọ́wọ́ ọba ọba yóò rí sálágbé ni kò ní rí sẹ́ni tó ní in tó ń lè ṣàǹfààní nínú tó fẹ́ sọ èèyàn kọ́ máa establish irú personality wo lèèyàn ní níwájú ẹnikẹ́ni kó fi láàrin alágbe àtẹ̀ńtẹ́fẹ́ bá sòtọ̀rọ̀ torípé ẹni tó bá já lágbo gbogbo tí ó máa sọ tó wó fi jáde náà ni ó máa sọ kódà kó sèpọ̀ ń tá gba nǹkan lọ́wọ́ kó máa ṣe ìbàjẹ́ báyìí kódà àwọn tó lè sọ ìbàjẹ́ tẹ̀ ń ṣe ìyẹn kódà ọlọ́run ayọ̀ nítorí wípé ní tó jáde láti lọ. anabi musa alayhi salatu wa salam wa qala musa ya fir'aun ya qala musa ya fir'aun anabi musa ní anabi musa ní ìwọ firaun. inni rasulun lirabbil alamin. lóòótọ́ ọ̀dọ̀ rẹ ni mo gbé dàgbà ìwọ ló tọ́ mi dàgbà oúnjẹ rẹ ni mo jẹ tí mo fi kúrò lọ́dọ̀ rẹ ṣùgbọ́n mo ti dòjíṣẹ́ lọ. inni rasulun lirabbil alamin. ìní ìnà ní wọ́n wá panú méjì ń papọ̀ ló fi gba ṣádà bọ́wá jẹ́ ìròyìn ìtumọ̀ ló ta ó tún fi ẹ́ńfàsì sí ẹnu mọ̀ ní dájúdájú èmi Musa tí mo dúró wájú rẹ̀ fìrà áwọ̀. rasulun min rabbil alamin. ẹ̀ka tó èmi Musa òjíṣẹ́ kan ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba tó bá gbogbo ẹ̀dá pátápátá òjíṣẹ́ ni mo ṣe má fi ojú àná wò má fi ojú ọmọ tó gbọ́dọ̀ ọmọ fi wò ìní ọ̀ṣọ́ ọlọ́run ọbẹ̀ alami. ìní ọ̀ṣọ́ ọlọ́run ọbẹ̀ alami. mo tẹ́wọ́ àti fún gbogbo bàbá tó lọ́mọ tó kéwú sì jọ àfà tí bá ń bá ọ sọ̀rọ̀ wọ́n fojú ọmọ rẹ̀ wò tó bá ti rí pé tí ọlọ́run wí ní sọ fún ọ wọ́n fojú ọmọ rẹ̀ wò fojú wípé ọlọ́run ọba ń ṣe ẹni ọlọ́run fẹ́ kó ṣàlàyé òdodo ọ̀rọ̀ fún ọ ni anabi musa ń sọ fún fìràwọ̀ wípé ìní ìrọ̀sọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ alami. ìní ìrọ̀sọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ alami ní èmi Musa òjíṣẹ́ kan ni mo jẹ́ náà òjíṣẹ́ ọlọ́run ní wọ́n pè làálà ní látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó dá gbogbo ẹ̀dá pátápátá tí ń tọ́jú gbogbo ẹ̀dá náà ló rán mi sí ọ̀fọ̀ ààrùn. ṣàkíkún náà lẹ́ẹ̀lẹ́ ẹ̀kún náà ọlọ́run ilẹ̀ lọ́kọ̀. قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل النبي موسى عليه الصلاة والسلام fi ń dá fìràánù lójú orí nítorí níwájú ẹ̀ ṣàkíyíkún ṣàkíyíkún àlá aláàkúnlẹ̀ rẹ̀ lọ́wọ́ ilẹ̀ ìjà ìnáwó ọlọ́run bójú ṣe ọlọ́run tí mo ti sọ tí mo ti pera mi mi ò lè parọ́ torí báwọn òjíṣẹ́ ọlọ́run ò parọ́ hakíkún hakíkún àlẹ́ àlẹ́kùn àlọ́lọ́run ilẹ̀ lẹ́hàpọ̀ hakíkún yìí àwọn afọ́ni wọn tẹ̀síìrì wọn tu sọ́nà tó pọ̀ ó ń bẹ́ẹ̀ ni wọ́n tọ́ ní hakíkún jẹ̀bírún bìdálíkà wàhálà olóńgbè ìtumọ̀ ń bẹ̀ ni wípé n tó yẹ mí nígbà tí mo ti pera mi lójú iṣẹ́ ọlọ níwájú ẹ ó náà ní wípé aláha alá akúlá alálọ́ ìlàlá àkọ́. àkíkúnlá alá alá àkúnná lọ́wọ́ yìí lára àpá. Ìgbà tí mo ti pẹ́ra mi lójúṣẹ́ lójúṣẹ́ ọlọ níwájú rẹ̀ fìrà ọ̀hún ní tó yẹ mí tí mo gbúdọ̀ ṣe gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run. Àlá àkúnná lọ́wọ́ yìí lára àpá. Gbogbo tí mo bá sọ pọ́lọ̀ wọn bá sọ níbí ọlọ́run ọba náà ló sọ ní ògbúdọ̀ sọ nǹkan kan nípa ọlọ́run àfọdódó torí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni mò ń ṣe máa wù ẹni tí ń sọ̀rọ̀ anabi musa kọ́kọ́ kọ́kọ́ ẹsitabilisi ìjà nàbí ọlọ́run ìdójúṣe ọlọ́run ó kọ́ bá jẹ́ kí fìlà ọmọ ọmọ wípé kì í ṣe tó wà lọ́wọ́ olùbùkátà kì í ṣe pé kò rẹ ni mo fẹ́ gbà kì í ṣe pé mo fẹ́ rí náà fẹ́ dọba ìṣe tí mo bá wá ní ẹ gbọ́ ògùn tó bá ń gbọ́ lẹ́nu mi mọ̀ pé kì í sọ̀rọ̀ tèmi. àkínkùnà àlẹ́ àlẹ́ àlẹ́ lọ́hìn ìlẹ̀ àpọ̀. torí pé ìgbójúṣe ọlọ́jú mi pera mi tó yẹ mí ni pé mi ò gbọdọ̀ sọ nǹkan kan nípa ọlọ ilẹ̀ àpọ̀ òdodo ni mo gbọdọ̀ sọ gbogbo tí mo bá sọ kò gbọ́dọ̀ sí rọ́ńbẹ́. ọ̀dẹ̀dẹ̀ tó kú bíbá ìlànà tí wọ́n fi kú. àwọn afẹ́rẹ́mọ́ tafsir nínú kìrá mi imaamu ibnu kathir ọba ọba sọ wọn ni wà kóra akharuna min ahli madina wọn làwọn kan nínú àwọn ará madina tó bá fẹ́ ka àyà yìí aláwọn àwọn atúwọ́ yóò wá jẹ́ àkínkún àláyà. àkínkún àláyà aláàbọ̀lá aláàlọ́yìnlẹ́lẹ́ àpọ̀. wọ́n ti jẹ́ àkínkún àláyà ajẹ́ wípé wájibun àláyà. ọ̀ranyàn ló ti jẹ́ fèmí tí mo ti pẹ̀ra mi lójúṣe ọlọ́run aláàkúlà ilé aláàlá àkúlà aláàlọ́yìn ìlànà àpọ̀ ọ̀rọ̀ kan ìgbìrọ̀ jáde lẹ́nu mi kí pọ́lọ̀ wọn bá sọ àfikójú tọ̀rọ̀ ìyẹn làdéhùn tí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tábọ́lọ̀ ń gbé gbogbo àwọn tí wọ́n bá sì jẹ́ àfa táwọn náà gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo tí wọ́n bá lọ́lọ́run ọba wí ó gbúdọ̀ tó dodo ntọ́lọ́run ọba ọba ti rí èyí èyí حقيق على ألا أقول على الله إلا الحق حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم أنا موسى من متدين ببينة من ربكم àwọn àlàyé ọ̀rọ̀ tó fojú hàn tá a yọ nǹkan yẹn lè takò látọ̀dọ̀ ọlọ́run ọba yín. àrùsílẹ̀ náà yá bẹ̀rẹ̀ Israẹ́lì. èyí tí wọ́n sọ yìí dùn kó pè ń tọ́lọ̀ ní wá bọ̀ ọ̀sán ni kó tú àwọn ọmọ Israẹ́lì kó tú wọn sílẹ̀ tú wọn lẹ̀ lóko ẹrú ntọ́lọ̀ wọn bá ní kí wọ́n aṣọ fún ọmọ yẹn. kọ́lá in tọ́jú ìtọ́jú ayati fa'ti biha fa'ti biha Musa tó sọ eléyìí tán fọ́ọ̀mù wa ní kọ́lá ní kí bàdí ìtàbí ara tọ́ba yẹ pẹ́lẹ́ gbogbo ló mú àmì kankan wá níbi táwa jù wáyé fati bi ha ọwọ́ amúdájú. ọ̀la ee kúnta gíga àyà. ẹ wò bí aga. fati bi ha fìràhùn onígbà ìpínlẹ̀ gbogbo nìrọ̀ musa lọ́wọ́ fún ọlámì kankan tó ń tọ́ka pé ojúṣe ọlọ́run ọba ló ń ṣe ọ̀rọ̀ aláìní ẹ̀ ń jáde kárí ohun kan tàbí náà sọ́ọ́dù kí. kan tàbí náà sọ́ọ́dù kí. ìjọba ṣe pé ìwọ́jọ́ kan nínú olóòótọ́. Musa aleyhisalatu wasalam ó lóòótọ́ lòun ń sọ ṣùgbọ́n fìràwọ̀n gbá lóòótọ́ ọ̀rọ̀ fìràwọ̀n àti Musa pàápín ẹ̀kọ́ téèyàn fi lo ayé oúnjẹ bẹ́ẹ̀yàn bá gbọ́ yé ìdí nìyẹn tó fi jẹ́ safahat bẹ́ẹ̀yàn bá fi sọ̀rọ̀ Musa àti fìràwọ̀n ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ó fẹ́ kó gbogbo ẹ̀kọ́ tá a lè rí kọ́ ní gbogbo àwọn tó ti ṣáájú ẹ̀ ó kó gbọ́ ẹ̀ sínú. ọlọ́run ọba ń sọ nípa ọmọbìnrin Musa ní ẹsẹ̀ ìpìlẹ̀ Musa àtàyè ànábì Yusuf ó ní ìpìlẹ̀ ọ̀hún ti wà ànábì Yusuf alayhi salatu wa salam òun àti àwọn ọmọ ẹ̀yẹ́ wọ́n sì kìí táyì aláti Yusuf la wọn ò fẹ́ kàlà yẹn ó ṣe bẹ́ẹ̀ sì ni wallahu ghalibu ala amrihi wallahu ghalibu ala amrihi walakinna akthara an-nas la ya'lamun tọ́lọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe ọlọ́run ti parí ẹ̀ àmọ́ ọ̀nà tọ́lọ̀wọ́ fi ṣe ní òyẹ̀dá ولكن أكثر الناس لا يعلمون wọ́n ti ké bá ànábì Yusuf wọ́n kọ́ ní wọ́n ní intaṣe ní wípé ẹja sọ fún bàbá wa níbi ìtàṣe àyà kùránì mi nítorí àsìkò ìjà máa ń bọ̀. wọ́n wá sọ fún bàbá wa wípé yọ̀ǹda Yusuf fún wa àwọn mìíràn ló kú ọdẹ ó tẹ̀lé wa bàbá wọn ní ẹ̀rù ń bà mí tẹ bá mú Yusuf lọ kẹ má ha dín kẹ má ní kókó pàjẹ ní àà ìrìkọ́ ní akálà òkúrò tọ́ba fi lè mú kókó pàjẹ bá a ṣe pọ̀ tó iná ọ̀nà àná ó ṣúgbà bá a ṣe pọ̀ tó ìkòsí tó jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ní tọ́fẹ́ ṣe nínú wọ́n mú Yusuf lọ wọ́n bá lọ sọ sínú kànga nígbà ọba pẹ́ nù kànga yẹn tó fi bá parí kù síbẹ̀ nítorí pé tábà pàtàkì sọ́ọ̀lẹ̀ àwọn èèyàn lè rókù ẹ̀ wọ́n dábà sọ sínú kànga bó bá bá pa tó bó yóò kàn kú sínú kànga ẹni. فلما دعوه وأجمعوا أن يجعلوه في غابة الجنة ọ̀rọ̀ Musa là ń sọ lọ́wọ́ tá a bá wọ ọmọ tí Yusuf gan-an àní tún bàkà mọ́lẹ̀ ṣùgbọ́n ta afẹ́ sọ bó ṣe link mọ́ra wọn ni wọ́n wá sọ ànábì Yusuf wọ́n ju òun sínú kàga àwọn lọ wọ́n délé ní kúkúrú wọ́n pàrọ̀ fún bàbá wípé kòkó pàjẹ́ wọ́n wá mú aṣọ ẹ̀ wọ́n bu ẹ̀jẹ̀ gbígbá ní kẹ́bì ẹ̀jẹ̀ ẹ̀rọ wọ́n fi wọ́n ní kòkó ló pàjẹ́ anabi yakub tí í ṣe baba yusuf ó sọkún sọkún sọkún sọkún ojú fọ. bàtí ògbóná yusuf ma àwọn tí wọ́n wá ń lọ táwọn ń rìnrìn àjò táwọn wá fẹ́ fami wọ́n wá na korobá sínú omi ìgbà tí wọ́n wá fa jáde yusuf wá dì mọ́ korobá yẹn wọ́n wá fa yusuf jáde wọn à èèyàn mọ̀ ní omi làwọn fẹ́ pọn àwọn tí ẹ̀rọ pé mi ló kún korobá tó fi wúwo bẹ́ẹ̀ inú wọn ti dùn bá a mọ omi bì torí pé dẹ́sàtì ni kì í sómi ìgbà tí wọ́n gbé jáde ọba dé yàn á bó ló ṣe jẹ́ kànga eléyìí èèyàn ló sọ ni wọ́n mú Yusuf jáde wọ́n wá òkú kílà wọ́n ti ẹ̀ sí omi táwọn bẹ́ẹ̀ pa òwò mi ní ọ̀nà ẹja mú káàkiri èrè kátà èrè tá a rí náà pẹ̀lú àníyàn nígbà náà ẹrú wọ́n bá mú Yusuf wọ́n bá mú lọ gbà tí wọ́n mú Yusuf oníwàjò ni wọ́n tí wọ́n dé lọ Misra wọ́n wá wò ó kí ni ìwúlò ẹ̀ ń tà mú kí yẹ́kà ń tún jẹ́ wa lásán náà ẹ̀ wọ́n ajá ta tá a bá ti ta a sì rú rẹ̀ á dà àwọn ọmọ lọ́n ti wá wọ́n bá fẹnu kò wípé ẹjọ́ àtà wọ́n bá ta Yusuf sílẹ̀ Misra jama ẹ̀wọ̀n kan bí a ti sún Yusuf bá ń bọ̀ ń lé láwọn ọmọ ẹ̀yà rẹ̀ bá ṣe kì í ta rẹ̀ ó lè má lè dé Misra ṣùgbọ́n kì í ta tí wọ́n ṣe yẹn òun ló ràn sí ọlọ́run ọba lọ́wọ́. wakadhalika makkanna li yusufa fil ardi wa linu'allimahu min ta'wil ahadith. ọlọ́run ọba ń wọ́n ṣe kì í ta Yusuf nítorí ń tà á kó jẹ́ ló fi jẹ́ wípé tó nìkan bá ń ṣe kìí ta àárọ̀ ẹ̀ mọ ibẹ̀ mọ bá ti ẹ lọ. wàláhùn ala man asata lada haya sitani ala ni'mati atadiri ala man asata lada. tó ń ṣe kìí yá àṣìláwí aláàmìmọ̀tí irinṣẹ́ gan ló jẹ́ fún tọ́lọ̀wọ̀n bá bẹ́ẹ̀ ṣe fẹ́ ni ẹ anábì Yusuf aleyhisselatu wassalam ìgbà tí wọ́n wá dé ilẹ̀ Mísírà wọ́n wá ní ẹja ta Yusuf ẹ̀kọ́ ń bẹ níbẹ̀ tó yẹ kí a gbọ́yé àkọ́kọ́ ń bẹ ó náà ní wípé àwọn ọmọ ẹ̀yà Yusuf ó ṣe jẹ́mu kànga ni wọ́n ní ká sọ ìgbà tí wọ́n ní ká sọ sínú kànga ó ṣe dáhùn ẹni tí wọ́n ń gba ilẹ̀ Mísírà kọjá ni wọ́n wá rí tí èsì àwọn tó ń lọ Yemen ibẹ̀ láti máa kí èsì ṣe ọ lọ bó ṣe wá rí yẹn títí Yusuf bá jìnnà ìwọ náà flashback ìwé ìtò gbèsè ayé bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe ń rìn nǹkan kan máa kọ́ra wọn ẹlòmíì nǹkan lọ kọ́ra wọn tó fi dòwò àkúrẹ́ ẹlòmíì kọjá lọ lásán ni ó ń kà wá kíyàn ló bá bẹ̀rù pé àbúrò ní gbó. àfihàn fúnpẹ̀ fún abala tó ń ṣe róòlù. ẹ sínú ọ̀rọ̀ ara yín gan kíbẹ̀ kíyè sétò ọlọ́run bọ́lá ṣe máa ń tó nǹkan. àfihàn kọ́ra wọn kó máa jẹ́ sábà bí nǹkan kan ó ṣe táwọn ti lọ mísírà tí fọlọ́wọ́n bá ti fẹ́ lo yusuf ni wọ́n wá gbé ìgbà tí Yusuf ẹwà tí ń bẹ lára anábì Yusuf subhanallah ẹnìkan ò gbúdọ̀ rí Yusuf kọ́ wá lóun fẹ́ ta kódà bóyá kéèyàn kàn máa fi dẹkórétì inú ilé kéèyàn máa rí lásán ó tó bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rọ àtọ́lọ́wọ́n bá fi sára Yusuf àmọ́ nítorí wípé ọlọ́run ọ̀fẹ́ kó tẹ̀ láwọn yẹn lọ ọlọ́run òjò wúrẹ́ wà yẹn lára ẹ̀ wọ́n fi tà á tábàárí yẹn lára Yusuf ni wọ́n níta wọ́n máa mú lọ bí tí wọ́n lọ ní ṣùgbọ́n láti máa pé ibi tẹ́ ń lọ kọ́ ni Yúsùfù ń lọ ibẹ̀ kọ́ ni mo ti fẹ́ lò àwọn òde ẹwà kankan lára wúlò kódà wọ́n tà á bìtàmánì bákásí. wọ́n ṣàrọ̀ wọ́n bìtàmánì bákásí zọ̀rọ̀ ní ìlú. ta sẹ́rẹ̀ kọ́ra yìí náà ta wọ́n mú ma já lóúnjẹ ká ta wọ́n ta sílẹ̀ Mísírà báyìí ni anabi yusuf ti di ara alẹ misra ẹni tó wá rà gan òun wá jẹ azizu misra ọ̀kan nínú àwọn tó di olùdarí nígbà náà nílẹ̀ misra wọ́n ta yusuf sílẹ̀ màtí wọ́n ta yusuf síbẹ̀ ọlọ́run wá jẹ́ káwọn ó rí ẹwà yusuf ẹni tó kọ́kọ́ rí ẹwà yusuf òun náà níyàwó ọba èèyàn ní rẹwà báyìí lọ́kùnrin irú ẹni yìí gan ah, ah, ah, ah. bí ọba jọ kọ èèyàn ọyọ kí wọn máa yàn lálẹ́ gbogbo ọba tí ń bọ̀ lára rẹ̀ yìí. anabi yusuf aleyhi salatu wa salam ọ̀sẹ̀kadẹ́jẹ́ tiẹ̀ nílọ ìgbà tó yá ọ̀rọ̀ ń ṣe bí ọ̀rọ̀ gbogbo ìgbà ìyàwó ọ̀gá ẹ̀ yọ́sà máa pè é gbogbo iṣẹ́ oníọ̀mọ̀ràn ó yọjú gbogbo ibi táwọn bí ẹrú àbáwọn tó ń bọ nínú ilé tí wọn ò lè dé yóò ní kí Yusuf wọlé Yusuf wà mọ sásẹ́yìn àníwọlé ìwé mi fẹ́ bí ọ̀sẹ̀ yóò wọlé ìgbà tó wàá dijọ́ kan ọba ní kí Yusuf wọlé gbogbo yàrá tí yusufu dérí láyé tó bá ti wọlé yóò tún tilẹ̀kùn òun yóò tún wọlé yóò tún tilẹ̀kùn yóò tún wọlé yóò tún tilẹ̀kùn wọ́n sàn ti gbogbo lẹ̀kùn lẹ́ẹ̀fi lè mọ̀ wípé àwọn tó ṣáájú wọ́n ṣe wọ́n ṣe ọlá ṣe ọlá ń bẹ gbogbo pop tá à ń ṣe yìí pátá Asian civilization ni ẹ lọ gbogbo àwọn ilé dọ́rùn àwọn ilé ancient kìíní yẹn lọ wò wọ́n àwọn àwọn pillars bí ó ṣe tóbi bẹ ìyẹn la padà tún padà sí ìsìn yusuf ń wọlé wọn tilẹ̀ ń wọlé wọn tilẹ̀ ń gbẹ yàrá kan bá ti wọlé bá ti wọlé náà sọ pé wà gálà kọtìl àbẹ̀wá gálà kọtìl àbẹ̀wá wọ́n sọ pé wà gálà kọtìl àbẹ̀wá ó ní wà gálà kọtì aláwàsí fa àlà tilẹ̀kùn tó pọ̀ ó tún ti lèlùmọ̀bá alága láti pa ìgbà tó wá dé ibi tí ń lọ gan ọwá ní hi talak. wàkọ́nà ti hi talak. ó ní ìrọ̀ yusufu ọ̀wá bẹ̀rẹ̀ ṣẹ́. irúṣẹ́ wo kọ́ọ̀lì. kọ́ọ̀lì máa yusufu ní ọlọ́run sọ mi. iná ọlọ́run ọba ṣolùṣọ́. ìnáwó rọ̀bì ahsana náà fún ọ bí ìtumọ̀ méjì làwọn àfọ́nùmọ̀ tẹ̀síìrì fún pé a ọkọ rẹ ọ̀gá mi nì a sábà máa fi wá ó gbà mí ó ṣe mí dáadáa mi ò gbọdọ̀ fèyí sáfùn àwọn àfúnimọ̀ tẹ̀síìrì àwọn ní sọ pé rọ̀bí tó sọ ń bẹ̀yẹn ọlọ́run ọba rẹ̀ ló tọ́ ní sọ pé a ìnáwó rọ́bì ìnáwó rọ́bì ahasana mẹ́fọ́wá ọlọ́run ìgbà kan fún nílẹ̀ inú gbọ́dọ̀ yápa àṣẹ ìnáwó la yóò fi lè fún ìlú nínú. orúkọ ìtọ́ bá gbẹ̀yìn ṣàbòsí kò ní sórí rẹ láéláé àbòsí nìyẹn ní gbọ́dọ̀ ṣàbòsí sẹ́yìn tó mi. níbi dájú ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣe bàbá àwọn olówó gbogbo ilẹ̀kùn tí wọ́n ń tì tí wọ́n ń tì yẹn bó ń lé ọ̀bà wọlé ọ̀tọ̀ ní tó yẹn òun ò ní ìdí gbogbo ìlẹ̀kùn tó pọ̀ yẹn tó ń lé ìbà wọlé ọ̀tọ̀ níbi tó ń gbà áyà yẹn ó tún wá ta á kọ́kọ̀ mo rí n tó jọ bẹ́ẹ̀ lára mk abiola ọlọ́run bá fún méjì ẹ̀ka wọn kó wa lọ láti lè kéwù fáwọn ètò kan àwọn àwọn kájọkọ ní sitoro àti gba àwọn bìkan gba bìkan gba bìkan gba bìkan kájọ àwọn sitoro nìyí náà wá rí i pé ó ń bọ̀ gbogbo ọkàn wa náà ni pé ibi tá a gbà yẹn lòun náà ó gbà wọn kà lóko sáà ń kó àwàdà sáà ń sọ̀rọ̀ jẹ̀mọ́ ìgbà tí ó kò jọ bí ẹgbẹ́ ẹ̀gàn nígbà yẹn ló ti jáde náà ah, sílẹ̀ kún bẹ́ẹ̀ ọkàn jáde náà kí ni kókó àfọlákùn sọ̀rọ̀ kò sáyì kí ni ìpóyìntì gan torí pé ó ti tó wájú ó tún ti ní àwọn míì tàbí jókòó sí ti rí míì ṣùgbọ́n nínú àpọ́nlé tí màá ń fọ àwọn àfa ó fi gbogbo wọn lẹ̀ wà nítorí àwọn yàrá mílíọ̀nù ní bójú ṣe wọlé sílẹ̀kùn ní èyí orí erí pa lẹ̀kùn kankan bẹ̀ tó látara àdé ilé ló já wa gbàgbọ́ yé ìdọ́lọ́ sọnù Quran gbogbo báyẹn tilẹ̀kùn yẹn ọ̀gá Yusuf ó kà wọlé bó ṣe wọlé tíyàwó rẹ̀ rí báyìí kò jẹ́ kí Yusuf ó sọ torí pé kí ló kí ni Yusuf wá débẹ̀ yẹn náà that's the first question kí ló bá dé kí ló fẹ́ sọ kí ló gbé débẹ̀ kò sí tó fẹ́ sọ Yusuf sáà ń wọlé ni ìyàwó ọ̀gá wa ní ìyá ọkọ mi kí ló rò pa lè ṣe fẹ́ni tó bá wá fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu ìwọ ọkọ mi kò wá tí ìdí kọkọ sọ̀rọ̀ ẹ̀wọ̀n lọ́ọ́ yá fi sí kò sóbi kan pa á ẹwú bẹ̀rù ilá ayé sìjà náà ọ̀fẹ́ ká pa ilá ayé sìjà náà ayé sìjà ẹni ẹ̀wọ̀n ni ẹja fi sí àwọn aláàbò ọlẹ́ ọgbẹ́ jìyà in tó sì ṣe yẹn ìyàwó pani ṣùgbọ́n obìnrin yẹn ní ń gbáwájú ní ń gbẹ̀yìn nítorí a lọ ti Yusuf àti Musa gan-an lọ ní kúkúrú ọlọ́run sálà Yusuf níbẹ̀ gbàtọ́lọ́ ńlá ń bẹ̀ ó tún ya àwọn èèyàn bá ń gbé kiri àárín ìlú pé ìyàwó ọba tọrọ rúbi fàtà omi tó ń pe ẹrú ọmọ ọ̀dọ̀ ó wá súnmọ́ tiẹ̀ mọ̀ ta pé o náà bá lọ alágbára débi Zulika wà wò pé ọmọ Yusuf ọmọ rẹ̀ hàn tó gbẹ́ èmi tí mò ń bá gbé ni kẹ́ kí mi tí mò rí lójoojúmọ́ ọwọ́ ní gbogbo ẹ̀yin obìnrin ọ̀dà gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ wù ẹ̀wà mo fẹ́ sàṣì gbogbo yìí nìkan wá sàfin ọwọ́ kó nǹkan tó jọ bíi ilá wọ́n tún wá fún ọ lọ́bẹ̀ tí wọ́n fi mọ́ ẹrẹ ìgbà tí wọ́n wá dé tó mú wọn jókòó kó sọ nǹkan kan ànábi Yusuf òun ò sì mọ ní lè òun fún obìnrin wa pe yusuf ìdíkòsí wa pe ọ̀rọ̀ ni okoroja àlẹ́yìn na ìwé yusuf kọjá wájú wọn. alámọ̀rọ̀ àyìnà ọ̀rọ̀. obìnrin wọ̀nyí tí wọ́n síjú òkè tí wọ́n rí òṣùpá ọjọ́ kẹrìnlá kalibadir. Mm, mm, mm tó kọjá lọ́kùnrin yíṣu tó kọjá aláwọ̀ nígbà tí wọ́n gbé jókòó tí wọ́n wo yíṣu. akbaruna hoo ìtumọ̀ ẹni wípé wọ́n wo ẹ̀dá tiẹ̀ wípé hmm, ẹ̀dá ilé yìí yàtọ̀ olóyè hmm, olóyè èèyàn akibarina akibarina hu akibarina hu ọjọ́ wọn lójú oṣù wọn lè nà. wàkọ́kọ́ na àyèdè àwọn. wọ́n sì lanu kalẹ̀ rí wọ́n sì ń fọ̀bọ̀ rẹ̀ra wọn lọ́wọ́. wàkúnná haṣà lillah. kù sẹ́ẹ̀. máa. láyé kò lè jẹ́ èèyàn olówó lè jẹ́ èèyàn torí pé àárí èèyàn báyìí rí láyé. mahada basara olùdókòwò ilé malakun karim. tó súnmọ́ ni kó jẹ́ màlẹ́kà òtún lè jẹ́ màlẹ́kà lásán malakun karim àwọn tó tún lápá inú àwọn màlẹ́kà ní òjò lọ́mọ àwọn nǹkan. yusuf kọjá lásán ọlọ́run kì í exaggerate. Mm bó ṣe rí náà nìyẹn ṣé ẹ mọ̀ wípé ilá ni wọ́n ń rẹ́ tọ́bọ̀ fi bọ́ sọ́wọ́ tí wọ́n fi ń rẹ́ra wọn lọ́wọ́ wọn ò fi ilẹ̀ torí pé ẹwà yìí ọlọ́run tún bẹ́ẹ̀ ni tó rẹwà bẹ́ẹ̀ bí Yusuf mọ́láyé lóbi jẹ́ pé gbogbo àwọn táwọn lọ ń ṣe fíìmù Yusuf àtẹ Yusuf ní sẹ́ni tó jù lọ́ọ́ kan náà ń ṣe Yusuf làwọn afáà fi sọ pé ẹ̀ṣẹ̀ ńlá ni kẹ́nìkú máa act sí ànábì ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ọwọ́ sọ́yìn iwájú èèyàn wọ́n fi yẹpẹrẹ Yusuf kò sí ọ̀dọ̀ ọlọ́run ọba kan mọ́ ṣáájú àti táyé òfin ní dáyé mọ́ tí ó tún rẹwà bí Yusuf mọ́ wọ́n wá ń gbéra wọn lọ́wọ́ wọ́n wá ní ah, eléyìí ò lè gbé èèyàn obìnrin yẹn wá ń sọ fún ẹ bá gbé o ó kàn kọjá kọ́lát. kọ́lát bàbá alikuna lọ́dí ló ń tún nání fi. èmi bẹ́ẹ̀ bómi sí nìyẹn èmi ní lójoojúmọ́ tí n bá pè é tí n bá ní ó dúnwájú mi fún ọgbọ̀n ṣẹ́jú kò ní lọ ṣáàdúró bá a fẹ́ máa wọ̀ ẹnu kó kàn kọjá wájú tí lẹ́ẹ̀rẹ́ ra yín bẹ́ẹ̀ bá bá gbé bẹ́ẹ̀ ti gé ra yín lórí jẹ̀mọ́ ẹwà ń bu àyà kọjá ojú ẹ̀ èyí tẹ́lẹ̀ ń fún ọkọ̀ mọ́ tó bá ń tó gbó obìnrin ọ̀gbádùn nítorí èmi kọ́ ni àwọn náà lé mi <laughs> jẹ́jẹ́ ni mo jókòó anabi yusuf wa bẹ̀rẹ̀ ń pè wa ọlọ́run bá sí jínú ahábò ìlànà bí sí jínú ahábò ilẹ̀ ilẹ̀ ilẹ̀ púpọ̀ kí n ṣe wà lẹ́wọ̀n ká fi mí pamọ́ ó sì dùn mọ́ mi inú ju àdánwò tí mo rí lọ ọlọ́run ó bẹ ọlọ́run ẹ̀wọ̀n rẹ̀ ó sì dẹ̀ ní ó wá lọ bẹ́ẹ̀ ká mọ̀ gbà lásìkò ọ̀rọ̀ àlá tọba lá ó ṣẹlẹ̀ Yusuf bá wọn rọ àlá ìgbà tó bá wọn rọ àlá gbogbo ní tó sọ fún wọn ó ní tẹ́ ẹ bá lè yọ̀ǹda fún mi kó jẹ́ pé mi gẹ́gẹ́ mójútó nǹkan yẹn wọ́n ló bá yọ̀ǹda wọn kó bá mójútó gbogbo ètò ọrọ̀ ajé ìlú wa Yusuf wa mójútó ìgbà tí wàá sọ wọn ní gbogbo agbègbè wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọ́n ń ra nǹkan ní misra gbogbo ìlú olóúnjẹ mọ́ misra ni wọ́n ti wá ń ro oúnjẹ kò wá sẹ́ni tí ó ro oúnjẹ tí yusuf ò bá fọwọ́ sí wọn ò ní tó oúnjẹ fún wọn àwọn ẹgbẹ́ lọ́jọ́ kínní àná kò wá sóúnjẹ mọ́ àwọn náà wá wọn ò lè ronú pé lè wà ní ẹni tán sọ́kànlá